الحمد لله الذي شرف نبينا محمد بالعلم وحسن الخلق وخصه صلى الله عليه وسلم بمكارم الأخلاق وفضائل الشمائل أحمده حمدا كثيرا وأشكره شكرا جزيلا على ما أنعم به علينا ظاهرة وباثنة سرا وعلانية لك الحمد اللهم حتى ترضى ولك الحمد إذا رضيت وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد عباد الله اعلموا أن حسن الخلق عنوان كمال الإيمان ومرآة لحقيقة العلم بالله سبحانه وتعالى ومعرفتي وأنه أفضل طيب يفوح من الرجل المسلم وخير زينة تتحلى بها المرأة المسلمة فاتقوا الله عباد الله وأحسنوا أخلاقكم عباد الله اعلموا أن حسن الخلق من متممات الإيمان ومكملات البر بحيث لا يكمل الإيمان إلا به يقول الله سبحانه وتسامى أعوذ بالله من الشيطان الرجيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذو القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون ولقد جاء من السنة عباد الله ما تدل على ذلك من حديث عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إن الرجل لا يدرك بحسن خلقه درجات قائم الليلة صائم النهار وعن أبي درداء رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ما من شيء أثقل في الميزان من حسن الخلق رواه أبو داود عباد الله ألم تعلموا بأن حسن الخلق بعد الإيمان أفضل زاد ينفع صاحبه في الدنيا وفي القبر والآخرة وخير زاد يتركه المرء بعد موته ينتفع به أهله يقول الله سبحانه وتعالى في القرآن الكريم مبينا أحمية حسن الخلق بعد الموت وعم الجدال فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد أن يستخرج كنزهما رحمة من ربك عباد الله فعلم من هذه الآية أن حسن حسن خلق الأبوين ينفع ابنيهما اليتيمين فحفظ الله تعالى من أجله كنزوما لينتفع به بعد موت الأبوين اللهم ارزقنا أحسن الخلق وزين وزينا بها يا رب العالمين adúpẹ́ fún ọlọ́run ọba àtúndúpẹ́ fún ọlọ́run ní ẹ̀kan sí ọlọ́run ọba tí ó fi àti àpọ́nlé sí ara ànábì wa muhammad sallallahu alaihi wasallam pẹ̀lú ìmọ̀ àti ìwà dáadáa nǹkan méjì nínú òròyìn èyí tó tóbi púpọ̀ ọlọ́run ọba fi ròyìn ànábì sallallahu alaihi wasallam ó fi júwe rẹ̀ púpọ̀ nínú al-Qur'an al-Karim òun náà ni ìmọ̀ àti ìwà dáadáa ọlọ́run ọba sẹ́yà fọmọ ànábì sallallahu alaihi wasallam ó sàdáyẹn rí ẹ̀ pẹ̀lú ìwà ọmọlúàbí àti ìwà téèyàn máa ń ní tí wọ́n fi máa ń pè èèyàn léèyàn ẹlòmí ń bẹ èèyàn ní ẹsẹ̀ méjì ní fi ń rìn wọ́n sì máa sọ pé ẹranko lásán ni bẹ́ẹ̀ sì ni kìí ṣe pé ó ń dawọ́ délẹ̀ rìn àmọ́ nítorí àwọn ìwà tí ń bẹ lọ́wọ́ rẹ̀ kìí ṣe wọ́n ọmọlúàbí adúpẹ́ fún ọlọ́run ọba yìí lórí àwọn ìdẹ̀ra rẹ̀ èyí tó ń ṣe fún wa ayìn àmọ́ títóbi ẹ̀ àmọ́ rírì rẹ̀ lórí àwọn ìdẹ̀ra èyí tó fojú hàn àtèyí tó pamọ́ ọlọ́run ọba yìí lọ́ba tí ọpẹ́ tọ́ sí i ní èyíkéyìí nínú ninu osisi wa ọlọ́run ọba yìí lọba tí ọpẹ́ yẹ lérí gbogbo àlámọ̀rí pátápátá adúpẹ́ fún ọlọ́run ọba náà ajẹ́rìí pé kò sẹ́ni tí jọ́sìn tọ́ sí ní sámà àti ilẹ̀ àyàfi ọlọ́run ọba Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ni ẹ̀yin ọlọ́run ẹ jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa ká lọ mọ̀ tó bá yẹ pé àti mọ̀ ẹ ká lọ fi kún tó yẹ ká mọ̀ kí ni nǹkan náà o náà ni wípé ìwà dáadáa ìwà re o náà ni n ti ń ṣàfihàn pípé ìgbàgbọ́ tí wọ́n bá ní ẹnìkan pé nígbàgbọ́ ẹ lọ wò dáadáa ìwà dáadáa ó kún ìgbàgbọ́ rẹ̀ òun ló jẹ́ pé ẹ ká lọ mọ̀ ìwà dáadáa ó máa ń jẹ́ kí ìgbàgbọ́ ẹni kó pé bẹ́ẹ̀ sì ni dígí kan ló jẹ́ tí yóò máa ṣàfihàn béèyàn bá ṣe nígbàgbọ́ béèyàn ṣe nímọ̀ nínú ọlọ́run ọba tó ẹ̀yin ẹrúsàn ọlọ́run àní ìwà dáadáa ìwà rẹ olólọ́lájù ní lọ́fíńdà tí ọmọkùnrin máa fi sára kí láǹfààní ẹni tó fi lọ́fíńdà sára tí ń já kánmúkánmú ṣùgbọ́n ìwà èérí ìwà ẹ̀gbin olóńbẹ lára rẹ̀ ẹ̀yin ẹrúsàn ọlọ́run kẹ́yìn ó má ní nkankan kẹ́yìn ó má jama nkankan kó wípé aṣọ rẹ̀ ó ti ya lọ́nà bí ọ̀nà mẹ́ẹ̀ẹ́dógún àmọ́ tó bá ní ìwà tó níwà dáadáa ẹni àpọ́nlé ni ẹni yìí ni o kẹ́yìn ó fi gbogbo ayé kó fi kó dúkìá jọ kó wípé ó ní fi sára gbogbo ara rẹ̀ máa ń já ọlọ́run tí ò bá sí ìwà ọmọlúwàbí lára rẹ̀ ẹ pé ẹni ẹ̀gbin ni o ẹ̀yin arúsìn ọlọ́run ìwà ọmọlúwàbí ìwà dáadáa òun ló lóore jù nínú ọ̀ṣọ́ tóbìnrin máa ń fi sára kí láǹfààní obìnrin tó ṣe ọ̀ṣọ́ jìgbìnrin ṣùgbọ́n kò sí ìwà ọmọlúwàbí lára rẹ̀ ẹ̀yin arúsìn ọlọ́run ẹ jẹ́ ká mọ̀ pàtàkì ìwà ọmọlúwàbí ìwà dáadáa ìwà rẹ̀ nínú ìgbésí ayé wa. ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó jẹ́ kó yé wa nínú alukur'an kẹrim wípé ká kírun ká gbààwẹ̀ nínú tí ma jẹ́ kí gbàgbọ́ èèyàn ó pé ni àmọ́ ká tún wá níwà dáadáa pẹ̀lú ẹ̀ ó tún ń ṣe àṣepé jùlọ fún ìgbàgbọ́ ẹni ọlọ́run ọba ọba ọlọ́run ọba ń sọ nínú alukur'an ọlọ́run ní dáadáa kò mọ lórí kéèyàn ó dojúkọ ibùyọ oòrùn àbí òun náà ní ká gbọ́ lọ́wọ́n ọba gbọ́ ọjọ́ kẹyìn ká nígbàgbọ́ nú àwọn màláìkà àwọn ìwé tọ́lọ́run fi ránṣẹ́ ká gba gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́wọ́n ọba gbọ́ bákan náà kí a máa ṣe ìtọrẹ àánú wà á tẹlmẹ́l nínú tọ́lọ́wọ́n ọba fún wa nínú arísìkí tọ́lọ́wọ́n ọba fi jíǹkí wa kí a máa ná fún ẹni tó kù díẹ̀ káàtó fún bákan náà àwọn alásùnmọ́ wa àwọn aláìní àwọn ọmọ òrukàn a ò gbọ́dọ̀ yọ wọ́n kúrò nínú tọ́lọ̀wọ́n bá ṣe fún wa bákan náà àwọn tí wọ́n ń tọrọ àwọn tí wọ́n ń béèrè a ò gbọ́dọ̀ pa wọ́n tì nínú àwọn ṣe olóore ló wà bákan náà ká kírun ká yọ ká pé àdéhùn ká ní sùúrù nígbà ìṣòro àti nígbà ìdẹ̀kùn ọlọ́wọ́n bá ní àwọn tó bá lè ṣe léyìí òun náà ni àwọn tó ṣòdodo pẹ̀lú gbàgbọ́ wọn àwọn tó bá ṣe eléyìí àwọn náà ni humuli mutakun, àwọn lẹ́yìn tí wọ́n bẹ̀rù ọlọ́run ẹ̀yẹ rúṣin ọlọ́run ìgbà tí ọlọ́run ọba ń sọ̀rọ̀ nípa dáadáa fún wa ọlọ́run ò sọ̀rọ̀ nípa irun nìkan kó wá dáale kò sọ̀rọ̀ nípa àwẹ̀ nìkan kó dákẹ́ bí kìí ṣe pé ọlọ́run ọba tún wá bẹ̀rẹ̀ sí ní ka àwọn oníranran ìwà rí ó tún wá fi kún ní tá à ń pè ní ìjọsìn anabiwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú ẹgbà wa hadith tí ìyá wa aisha gbà wá anabi ní dájúdájú ẹnìkọ̀ọ̀kan nínú yín látara ìwà rẹ̀ ìwà dáadáa tó ń bẹ lọ́wọ́ rẹ̀ yóò sì máa dé ipò ẹni tí ń fi gbogbo òru rẹ̀ tí ń fi yànnà fìlà ẹni tí ń fi gbogbo ọ̀sán gbáàwẹ̀ kódà kọ́ mọ̀ ṣe ṣùgbọ́n látara ìwà dáadáa èyí tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ọlọ́run ó sì ní ẹ máa kọ ládàá ẹni tí ń fi gbogbo òru yẹn náà fìlà alẹ̀ fún ẹ máa kọ ládàá ẹni tí ń fi ọ̀sán gbààwẹ̀ fún nítorí kíni o nítorí ìwà dáadáa bákan náà anabiwa muhammad sallallahu alayhi wa sallam kò sàyè tún sọ pàtàkì ìwà dáadáa fún wa òjíṣẹ́ ọlọ́run ọba ní lẹ́yìn kákírun nǹkan tó tún lè jẹ́ kí ó sùn wọn ṣe eré èèyàn ó kún bí ìwà dáadáa kò mọ̀ sí ìwà rẹ̀ ìwà dáadáa èyàn ń wu ní kọ̀kọ̀ èyàn ń wu ní gbangba ẹ̀rí pẹ́lú mi ń bẹ kò síbi tẹ́ ti béèrè rẹ̀ àwọn èyàn ò ní á ah, èyàn dáadáa nu gbogbo bí ẹ bá ti béèrè rẹ̀ ẹ wà máa béèrè pé àwọn ah, débì náà ni àà ah, lóòótọ́ kò débì ṣùgbọ́n èyàn dáadáa làwọn mọ̀ sí ẹlòmíín sì ń bẹ béèyàn bá ti sọ̀rọ̀ rẹ̀ báyìí ṣe lágbájá àwọn ẹranko èyàn nìyẹn bẹ́ẹ̀ tún débò mí náà kì í ṣe èyàn gidi subhanallah ẹ̀yẹn rúṣan ọlọ́run gbogbo ohun tí wọ́n ń sọ nípa rẹ̀ bó ṣe rí lọ́dọ̀ ọlọ́run náà nìyẹn o ìwà rẹ ìwà dáadáa ó kún òṣùwọ̀n púpọ̀ níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala abẹ ọlọ́run ọba ní tóbi rẹ̀ kó mọ́ ṣàì fi ìwà rẹ ìwà dáadáa kó mọ́ ṣàì fi jíǹkì ẹnìkọ̀ọ̀kan wa ẹ̀yin ẹrúsìn ọlọ́run ẹ jẹ́ ká mọ̀ wípé nínú àwọn àǹfààní tó ń bẹ níbi ìwà rẹ òun náà ni wípé láyé ń bì èèyàn ó rí àǹfààní ìwà rẹ téèyàn bá ní ó rí àǹfààní tó pọ̀ lórí ìwà dáadáa èyí tó ọmọ ń wù àǹfààní rẹ̀ ń bẹ láyé kódà àǹfààní rẹ̀ ó ń bẹ nínú sáré tó bá tó rí jọ́gbìn dalkiyama àǹfààní ìwà rẹ̀ ó tún bẹ jama bẹ́yìn ọba tó wá sí láyé àwọn téèyàn bá fi sílẹ̀ wọn a sì tún mọ jàǹfààní ìwà rẹ̀ bàbá wọn wọn ni ah, ẹ̀ẹ̀mọ́ ni ọmọ lágbájá ni èèyàn dáadáa ni bàbá ẹ̀ ẹ mọ́ ni ọmọ lágbájá ni èèyàn rí nìyá rẹ̀ yọba tún máa jàǹfààní ìwà rẹ̀ ìwà dáadáa tí àwọn òbí rẹ̀ ní ọlọ́run ọba jẹ́rìí sílẹ̀ inú alukur'an kerim àwọn ọmọ òrukàn méjì kan bàbá wọn àti ìyá wọn èèyàn rí ni wọn bàbá wọn àti ìyá wọn wọn ò sí láyé mọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ tí àwọn òbí wọn tí wọ́n fi pamọ́ fún wọn wọ́n rí mọ́lẹ̀ nínú ilé ilé yìí ti wá gbó débi wípé ilé náà ti fẹ́ dàwó lulẹ̀ anabi musa àti khidir gbà tí wọ́n dé àyè yìí ilé òun ti fẹ́ dàwó khidir bá bẹ̀rẹ̀ sí tún mọ ilé musa wá ń ṣe mọ̀ wípé inú ìlú tá a wà tá a ní kí wọ́n fún wa ní nǹkan jẹ fún wa ní nǹkan mu tí wọ́n ò fún wa ó tún wá rí ilé kan tó fẹ́ wó ń bẹ̀ ó tún lọ mọ ilé yẹn khidir wá ń sọ fún wípé ọlọ́run jẹ́ kó yé òun wípé ilé àwọn ọmọ òrukàn méjì ni wọ́n ni àwọn ọmọ òrukàn yìí sì ní ọrọ̀ tí bàbá wọn fi pamọ́ fún wọn wọ́n rí mọ́lẹ̀ níbi ilé yẹn ni tí ilé yẹn bá lọ wó àwọn èèyàn ó rí ọrọ̀ òun àwọn èèyàn ó sì kó lọ ọlọ́run wàá fẹ́ kí ilé wọn ó wó kó lè jẹ́ wípé àwọn ọmọ yẹn ó lè dàgbà tí wọ́n ó lè rí ọrọ̀ yẹn kó fúnra wọn ìdí nìyẹn tọ́lọ́run fi pa kídírù láṣẹ bí kó lọ tún lé yẹn mọ́ ọlọ́run wàá sọ nínú Kùránì pé wàkánà àbú umẹ́ sọ̀lìhàn ọlọ́run ní bàbá àtìyá àwọn ọmọ méjèèjì náà wọ́n jẹ́ nìire àwọn àfọwọ́ amújáde ń bẹ̀ wípé bọ́yá ń tọ́lọ́wọ́ bá wò má àwọn ọmọ méjèèjì náà lára ni pé bàbá àti ìyá àwọn ọmọ yìí wọ́n jẹ́ ẹni rẹ̀ ọlọ́run wàá fẹ́ kí ẹ̀tọ́ wọn kó bọ́ sọ́wọ́ ẹlòmíì ẹ̀yẹ rúsan ọlọ́run tọ́lọ́run bá lè fi dá wa lójú ń bì í wípé tá a bá tún sí láyé mọ́ gan ọmọ wa àrọ́mọdọ́mọdọ́mọ wa gbogbo ẹnikẹ́ni tó bá nísùnmọ́ pẹ̀lú wa wọ́n ò tún máa jàǹfààní iṣẹ́ rẹ̀ tá a bá ṣe eléyìí ó ń fi yé wa wípé iṣẹ́ rẹ̀ ó dọ̀wọ́ ẹnìkọ̀ọ̀kan wa ẹjẹ́ á ṣe nítorí tọ́lọ́hún ká má ṣe nítorí ẹnikẹ́ni o torí pé tó bá ti ń ṣe dáadáa nítorí èèyàn ó súnmọ́ kí dáadáa yẹn kó má pẹ́ tó fi filẹ̀ mélòó mélòó lẹni tó ṣe dáadáa sí tó ṣe pé àìda ni ó fi san tó bá jẹ́ pé torí èèyàn ló fi ń ṣe tẹ́nìkẹ́ni àkọ́kọ́ fàìdá san ẹnìkejì fàìdá san ẹnìkẹta fàìdá san ò ní ṣe mọ́ o ìdí nìyí tó fi jẹ́ pé tá a bá fẹ́ kí dáadáa ó pẹ́ lọ́wọ́ ẹni lẹ́yìn ìgbà kéèyàn ó tún máa ṣe nítorí tọ́ ọlọ́run subhanahu wa ta'ala abẹ́ ọlọ́run ọba allah kí ó fi wà dáadáa kó fi rọ̀ wá lọ́rùn o kí ó sì tó wá ti àwọn ẹni rẹ̀ bi rahmatika ya arhamar rahimin. الحمد لله الحليم الشكور المتصف بأفضل الصفات وأحسن النعوت المتفرد بكمالها فلا غني إلا ويستمد من جناء ولا كريم إلا من نور كرمه اقتبس ولا رحيم إلا من رحمته اغترف أحمده وأجلله وأمجده وأشكره وأثني عليه لا أحصي ثناء عليه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فيا عباد الله إن مما ينال بي ينال بي العبد محبة ربه والقبول عند الناس وثناءهم حسن الخلق وعن عائشة رضي الله عنها أن عن النبي صلى الله عليه وسلم قال لها إنه من أوتي حظه من الرفق فقد أوتي حظه من خير الدنيا والآخرة وصلة الرحم وحسن الخلق وحسن الجوار يعمران الديار ويزيدان في الأعمار عباد الله ولقد جاء من حديث عبد الله بن عباس رضي الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ليس المؤمن بالذي يشبع وجاره جائع إلى جنبه وزاد في حديث أنس بن مالك رضي الله عنه وهو يعلم به عباد الله ولقد جاء من حديث عبد الله بن عمرو رضي الله عنه ما قال قال رسول الله صلى الله عليه وسلم خير الأصحاب عند الله خير أم لصاحبه وخير الجيران عند الله خير أم لجاره عباد الله ولقد كشف الرسول صلى الله عليه وسلم الغطاء عن أسباب القرب إليه يوم القيامة وعن عبد الله بن عمرو رضي الله عنهما أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول ألا أخبركم بأحبكم إلي وأقربكم مني مجلسا يوم القيامة فسكت القوم فعاد مرتين أو ثلاثة قال القوم نعم يا رسول الله قال أحسنكم خلقا ولقد جمع البعض علامات حسن الخلق فقال وأن يكون كثير الحياء قليل الأذى كثير الإصلاح وصدوق اللسان قليل الكلام كثير العمل قليل الزلل قليل الفضول برا وصولا برا وصولا وقورا صبورا شكورا رضيا حليما رفيقا عفيفا شفيقا لا لعانا ولا سبابا ولا نماما ولا مغتابا ولا عجولا ولا حقورا ولا بخيلا ولا حسودا بشاشا هشاشا يحيب في الله ويبغض في الله ويرضى في الله ويغضب في الله فهو فهذا وحسن الخلق عباد الله أحسنوا أخلاقكم تزدادون إيمانا ومحبة عند الله وقبولا عند الناس adúpẹ́ fún ọlọ́run atúndúpẹ́ fún ọlọ́run ọba ní ẹ̀kan sí ọlọ́run ọba ọba onísùúrù ọba ọlọ́pẹ́ ọba ọba ọba tó ṣe gbogbo òròyìn tó ga jùlọ ní gbogbo ń tá a fi máa júwe èèyàn èyí ọba ni. gbogbo èyí tó pé nínú ìròyìn pátá pípé rẹ̀ ọba ni bá a bá pe ẹnìkan ní ọlọ́rọ̀ lénìí nínú ọ̀rọ̀ ọlọ́run ló ti mú ọba ti fún bá a bá pe ẹnìkan ní ọlọ́rẹ nínú ọ̀rẹ́ lọ́lọ́run ti fún ní díẹ̀ bá a bá ti fowó ó mú nínú ìròyìn ọlọ́run ni ọba yìí rẹ̀ ajẹ́rìí pé kò sẹ́ni tọ́sí àpé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba ni ẹ̀yin ẹrúsàn ọlọ́run nínú nǹkan tí ẹrú máa fi rí ìfẹ́ ọlọ́run tọ́lọ́ máa fi nífẹ̀ẹ́ ẹrú táwọn ènìyàn náà sì máa fi fún rere nípa èèyàn tó dàbí ìwà dáadáa kò sí o ẹni tó bá jẹ́ tó níwà dáadáa kọ́dà ẹni tí ò fẹ́ràn rẹ̀ wọn kán tún fi tẹ̀gàn kún èèyàn dáadáa ni kọ́dà ẹni tó jẹ́ lẹ́gàn rẹ̀ yóò wà ní olùsí rẹ̀ ó tún lè dé ní ìsìnkú máa ṣe dáadáa yóò tún máa pẹ̀gàn rẹ̀ lórí dáadáa ẹ̀yin ẹrúsàn ọlọ́run kò sí ní tó dàbí àǹfààní níbi ìwà dáadáa ní téèyàn fi máa ń jẹ́ni tọ́lọ́run nífẹ̀ẹ́ sí ọlọ́run á máa nífẹ̀ẹ́ èèyàn púpọ̀ téèyàn bá jẹ́ni tíwà rẹ̀ dáa bákan náà àwọn ènìyàn wọn á máa sọ dáadáa nípa èèyàn tíwà rẹ̀ bá dáa kò sí ẹni tó orí tó bá bá gbé bó ti wulẹ̀ kó burú tó rẹ bá da yọ sọ dáadáa nípa rẹ. ìyàrú sọ ọlọ́run anabi wa muhammad sallallahu alayhi anabi ni gbogbo ntí ọlọ́run máa ń fún ẹ̀dá láyé ẹni tí ọlọ́run bá fún ní ìwà ìrẹ̀lẹ̀ ìwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìwà tútù bí àdàbà anabi ni ọlọ́run ti fún ní orí ayé àti tọ̀run o ẹni tí ọlọ́run fún ní ìwà tútù bí àdàbà yóò ṣe é bá gbé yóò ṣe é bá rìn yóò ṣe é fararò yóò ṣe é síjú wò ẹlòmíín bẹ jẹmọ bọba ti wọ ọlọkan bọba ti rójú rẹ gan ìwọgun ò ní fẹ́ súnmọ́ bọba fẹ́ dọdọ rẹ ẹ̀rù ọmọ bá ọ àti dọdọ ẹ ẹ̀yin ẹrú san Ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ kò sóore lára rẹ o ẹni tó dáa nínú ẹrú san Ọlọ́run òjíṣẹ́ ọlọ́run ọba ní ẹni tọ́lọ́run bá fún ní ìwà pẹ̀lẹ́ ìwà rẹ̀lẹ̀ ó ṣe é súnmọ́ ó ṣe é bá lò ọ̀rọ̀ tútù ló ń bẹ lẹ́nu ẹ̀ ẹlòmí àmọ́ ìjọba bẹ́ẹ̀ ṣe wọ̀nyí ọ̀rọ̀ ẹnu wọn ò dáa èwo ló wáá dá ń bẹ̀ kò sí kan tó sọ tó darí náà bẹ́ẹ̀ bá wà pẹ̀lú rẹ̀ láàrin ìṣẹ́jú méjì yóò ti sọ̀rọ̀ burúkú bẹ́ẹ̀ bá bá lò láàrin ijọ́ kan ọ̀rọ̀ tí ó jáde lẹ́nu rẹ̀ sísàkání èèyàn èèyàn ó sì fẹ́ pinnu pé èèyàn ò ní súnmọ́ mọ́ ẹ̀yẹn rúsan ọlọ́run òjíṣẹ́ ọlọ́run ní kó yé wa wípé ẹni tí ọlọ́run ọba tó bá fún ní ìwà pẹ̀lẹ́ tó fún ní ìwà tútù ọlọ́run mọ̀ sí orí ayé àti tọ̀run fún un bákan náà òjíṣẹ́ ọlọ́run ní kẹ́ẹ̀rí kéèyàn máa dá okun ẹbí pọ̀ kéèyàn ó níwà dáadáa kéèyàn ó jẹ́ ní ire sí àwọn aládùúgbò èèyàn a máa jẹ́ káwọn èèyàn ó pọ̀ lọ́dọ̀ èèyàn àwọn ìwà dáadáa a máa jẹ́ kí àwọn èèyàn ó kó sùn káwọn èèyàn ó sù kán mọ ṣùgbà èèyàn bí wà rẹ bá ti dáa kódà bó o pè wọ́n wọ́n mọ̀ ṣùgbà rẹ kódà bó o sọ pé ò ní ìdí wọn wọ́n mọ̀ súnmọ́ ọ nítorí ìwà dáadáa ti ń bẹ lọ́wọ́ rẹ̀ ànábì lọ sọ bẹ́ẹ̀ bákan náà ànábì ní ọlọ́run a sì tún máa lò ní sábà bí ẹ̀mí gúngùn fẹ́ẹ́ bá fẹ́ kẹ́mi ẹ̀ nítorí pé eléyìí ọ tọ̀hún fún ọ mọ́jẹ́ kábúrò ṣẹlẹ̀ sí lágbájá òjíṣẹ́ ọlọ́run ọba ní ọlọ́run a máa lò ní sábàbí ẹ̀mí gúngùn ìwà dáadáa bákan náà anábìwá muhammad sallallahu alayhi wa sallam anábì ní onítọ̀hún kìí ṣe mùmìnì tòótọ́ kìí ṣe mùmìnì tó pé ní mánì ẹni tó bá ṣe wípé òun yó ó jẹ ó mu ó yó ṣùgbọ́n àwọn alábàágbé rẹ̀ ó sì mọ̀ ebi ń pa wọ́n wọn ò rí nǹkan kan jẹ ó sì mọ̀ kí ṣebí kò mọ̀ tí ó bá mọ̀ àgbọ̀ ṣùgbọ́n mọ̀ pé wọn ò jẹ òun jẹ ó yó ó tún fún èyí tó ṣẹ́kù ó tún fi ṣòfò ànẹ́bí nírúfẹ́ ẹni bẹ́ẹ̀ kì í ṣe onígbàgbọ́ òdodo tòótọ́ o kì í ṣe ẹni tó pé ní mánì ẹ̀yin ẹrú san ọlọ́run ẹ jẹ́ kẹ́ni kọ̀ọ̀kan wa náà ká bira wa léèrè àwọn tó jẹ́ aládùúgbò wa àwọn tí wọ́n súnmọ́ wa tí wọn ò ní tí wọn ò rí jẹ tí wọn ò rí lò yàtọ̀ sí pé o ṣe fún o tún fi ń ṣẹlẹ́yà ni o ní o fún o tún dá yẹ̀yẹ́ rẹ̀ sílẹ̀ pé ẹ̀wọ̀n ara ilé rẹ̀ kódà lánàá òun àtọmọ àtìyàwó kún orí nǹkan kan jẹ wọ́n ṣèṣe pé kí n fún wọn ó fọgbọ́n sọ ó fojú sọ kọ́rọ́ báyìí ni mo máa lójú subhanallah ṣé wọ́n tó ní sọ̀gbọ́n ni abọ́ ọmọ ẹ ṣe ẹ̀yẹn rúsan ọlọ́run ìwà rẹ̀ ó mọ̀ ju ọ̀pọ̀lọpọ̀ nígbà míì gan-an ìwà rẹ̀ á ju ìbáàdà lọ níwájú ọlọ́run wọ́n ní ọ̀kan náà àwọn salaf ó ń rìnrìn àjò ó fẹ́ ṣiṣẹ́ hajj wọ́n nígbà tó wá dé ojú ọ̀nà tí ń lọ ó ti di gbogbo owó lọ́wọ́ tí ó fi ṣiṣẹ́ hajj ó bá pàdé obìnrin kan obìnrin náà wọn ló kọ́ ọmọ bíi méjì lọ́wọ́ obìnrin náà wá ń sun ẹkún wọ́n ní kí ló dé ó ní àwọn ọmọ méjèèjì tẹ́ ń wò yìí ọmọ òrukàn ni wọ́n bàbá wọn ti jáde láyé òun wá ti gbìyànjú gbìyànjú gbìyànjú gbìyànjú láti máa tọ́ wọn láti máa gbọ́ bùkátà lé wọn lérí ṣùgbọ́n gbọ́dọ̀ àwọn ò gbé lọ́jọ́ kó wọ́n wá dúró síta báyìí òun wá ń tọrọ kì í ṣe pé nítorí wọn jẹ lòun ò ní ṣùgbọ́n àwọn ọmọ yìí òun ò fẹ́ kún ráre ìtìjú àti àbùkù wọn àpò òun náà ló ń padà dé ẹni tí ń tọrọ bára òun ló ń pa òun lẹ́kùn gbogbo tí arákùnrin yìí bá ń lágbára láti fi ràn lọ́wọ́ kó fi ràn lọ́wọ́ arákùnrin náà wá nítọ̀ ìrẹ́ arábìnrin yìí owó tó ń dì lọ́wọ́ yìí òun fẹ́ fi ṣèrìn àjò hajj ni ọlọ́run ọba ti rá nìyẹn òun òun padà sílé gbogbo owó ọ̀hún ọba kò fóbìnrin náà fi kọ́ máa kọ́ fi tọ́jú àwọn ọmọ rẹ̀ ó sì padà sílé àwọn èèyàn ń bi léèrè wípé ó ṣe hajj mọ́ ni ó ní mi ò ṣe hajj ọba ó ti fún mi rẹ̀ torí pé ọlọ́run ti rá nìyẹn mi mi ń bẹ pàápàá jùlọ tí ó bá wá lọ́nà tá a fi ṣàlàyé kí ni àǹfààní ìmánì kí ni àǹfààní ìgbàgbọ́ tí wọ́n ń jẹ tó ń mu tó yó tó sẹ́kù tó tún ṣòfò tẹ́lómi sì ń bẹ̀lẹ́gbẹ̀ rẹ tí ò rí jẹ ẹ̀yin ẹrú san ọlọ́run ẹ̀rẹ́ lómi ó fẹ́ ṣe dáadáa sọ́mọlàkejì ńgbọ́ ọba fẹ́ náwó dáadáa sẹ́lómi ìyàwó rẹ̀ ọba bá sọ pé bàbá alágbájá mi ò mọ̀ tí ì yóò jẹmọ́ o tí ìyó àbọ̀ jẹun yàtọ̀ ń bẹ láàrin pé mi rí nǹkan jẹ àti mi yó ẹni tó bá ní mi ò yó ìtumọ̀ ti jẹ kan kò yó ni ibẹ̀ bẹ òun ò tí ẹ̀ kankan ọkọ rẹ fẹ́ ṣe fẹ́ni tí ò tí ì jẹ kankan ìwọ ló tí ì o ó ṣe jẹ́ kí ẹni tí ò tí ì jẹ kankan náà kó náà tiẹ̀ kọ́kọ́ jẹ kan náà gbóná ọba tiẹ̀ ní yó ọlọ́run àwùjọ tá a wà o ẹlòmí wọn máa bi ẹlòmí léèrè wípé ẹ ọlọ́wọ́ fẹ́ ọmọ kan ń fẹsẹ̀ gbálẹ̀ ọ̀fẹ́ sanwó ilé ẹ̀kọ́ rẹ̀ ẹ sanwó ilé ẹ̀kọ́ rẹ̀ ṣé kíní ẹ fìlà tí wọ́n ní káwọn ọmọ rà ń skul ṣe ẹ̀ ti rà á fún lóòótọ́ ẹ ti sanwó ilé ìwé rẹ̀ gbogbo tó yẹ kó sílẹ̀ ẹ ti ṣe ṣùgbọ́n fìlà bẹ́ẹ̀ ti gọ̀ láàrin gbogbo ẹgbẹ́ rẹ̀ òun ọmọ tí ì rà ẹ dákun kí ni fìlà fìlà kí ló fẹ́ fi ṣe alẹ́ nìkan ìjẹun ọlọ́mọdé ò tí ì rà fìlà bí ọba dé fìlà orí rẹ̀ ẹnì kò ì jẹun kò lásọ kò rómi mú kàkà tó yẹ kó o ṣe fún o wá ń ṣe fadolat excesses àwọn nǹkan tó yẹ pé béèyàn ò bá rí ìyẹn ò ní kéèyàn má ṣẹ̀mí ọlọ́run ká payọ̀ ọlọ́run bá súnmọ́ ẹlòmíì oúnjẹ tí ajá nìkan ń jẹ ti gbọ́ bùkátà kan owó oúnjẹ ajá lóṣù kan ó ti gbọ́ bùkátà mẹ̀kúnnù fódìdí ọdún kan bẹ́ẹ̀ sì ni bí mẹ̀kúnnì bá déwájú lé olówó náà olówó náà ò ní dá lóhùn yóò ní òsín kankan torí wípé nínú estimate ẹ owó ajáhùn ó gbúdọ̀ yanjú tiẹ̀ náà kọ́mọnìyàn tó jẹun ẹ̀yin arúsàn ọlọ́run anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ní ẹ kì í ṣe ìgbàgbọ́ yín ò tí ì pé nínú ọlọ́run tí wọ́n bá ń jẹ tó o mu tó yó tí aládùúgbò rẹ tó wá ń sùn lébi tó sì mọ̀ bẹ́ẹ̀ pébi ló ń sùn ibadallah anabiwa muhammad sallallahu alaihi wa sallam kò yé máa sọ pàtàkì wárí fún wa òjíṣẹ́ ọlọ́run ọba ní ẹni tó dáa jù nínú ọ̀rẹ́ lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run ọba nífẹ̀ẹ́ púpọ̀ òun náà ni ọ̀rẹ́ tó bá fi ọkàn kan bá ọ̀rẹ́ rẹ̀ lò ọ̀rẹ́ méjì ni wọ́n jẹ́ ṣùgbọ́n òun jàǹbá ọ̀rẹ́ rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ sì ń sọ káàkiri pé ah nínú ẹni tó ń fọkàn tán láyé ìwọ ni ìwọ sì mọ̀ pọ̀ ń jàǹbá rẹ̀ lẹ́yìn ọlọ́run ọba ò lè nífẹ̀ẹ́ rẹ̀ o ẹni tọ́lọ́ wọn bá nífẹ̀ẹ́ púpọ̀ ọ̀rẹ́ tó fọkàn kan bá ọ̀rẹ́ rẹ̀ lò ọlọ́run ọba mọ̀ mú lọ́rẹ̀ bẹ́ẹ̀ náà ni aládùúgbò tó ń ṣe dáadáa sáwọn aládùúgbò rẹ̀ ọlọ́run ọba mọ̀ fẹ́ràn arúfẹ́ ẹni bẹ́ẹ̀ bákan náà anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ ká mọ kí lèèyàn lè ṣe tí èèyàn ó fi súnmọ́ ànábì pẹ́kípẹ́kí nídọ́gbọ́n dàlùkìyàmọ̀ gbogbo wa náà làá máa ń dá wákà pé ta ni ó bá ànábì wọlé ọ̀la wọn kálukú ọ̀rọ̀ pé èmi fẹ́ bá Muhammad wọlé ọlà ẹbí ẹ̀kọ́ làwọn ṣe máa ń sọ kì í sọ̀rọ̀ ẹnu lásán o ànábì ní ẹni tó bá fẹ́ bá mi wọlé ọlà tó fẹ́ dúró lẹ́gbẹ̀ẹ́ mi tá a jọjọ wà lẹ́gbẹ̀ẹ́ ara tí ò ní jìnnà sí mi báyìí kí ni nǹkan tánábì ni yóò ṣe ànábì bí àwọn sàábé léèrè àwọn sàábé dákẹ́ ànábì ní ìjẹ́ ẹ̀ ta ni nínú yín tó lè súnmọ́ mi pẹ́kípẹ́kí jùlọ tó bá di dọ́gbìn dàlùkìyàmà kí lẹ́ẹ̀ lè ṣe tẹ́ ẹ fi lè jẹ́ ni tí ó súnmọ́ mi pẹ́kípẹ́kí gbogbo wọn náà ń wora wọn lójú kò sẹ́ni tó mọ nǹkan tí ó sọ lérí ẹ̀ báyìí ni anabi sallallahu alayhi wa sallam anabi ni ẹni tí ó súnmọ́ mi pẹ́kípẹ́kí jùjọ́ bí alikiyama aksanukum khulqa ẹni tó bá dára jù níwà nínú yín tíwà ẹ̀ dáa lẹ́yìn ìgbà tó sin lọ́hùn ó tún wá níwà dáadáa anabi lẹni nínú àwọn tí ó súnmọ́ mi pẹ́kípẹ́kí nídọ̀gbìn alikiyama ni ẹ̀yẹ́rú san ọlọ́run eléyìí tó jíṣẹ́ ọlọ́run ọba ń sọ fún wa yìí kò sí kankan tá a rí mú ń bẹ̀ bí kì ṣe ìtumọ̀ pàtàkì ká jẹ́ ẹni tí wàá wá ó dáa má ẹni táwọn èèyàn ó máa kábàámọ̀ pé káta lọ́wọ́ báyìí àwọn olómi ń bẹ bẹ́ẹ̀ ọ̀pẹ mi rí ilẹ̀ ń bò mí mo fẹ́ ra ilẹ̀ ẹni tá a jọ ń gbé yìí ṣe ẹni téèyàn lè subhanallah ó sì ẹ ládùúgbò ìnira lọ jẹ́ fún gbogbo ará àdúgbò ọ̀rọ̀ òtí ní kọ̀rọ̀ ó ti mú ọlọ́pàá dé aláàjì ṣe bẹ́yìn náà lẹ bí afẹ́já yanjú ẹ̀ ládùúgbò irọ́ gbogbo èèyàn ló ti fọlọ́pàá gbé ládùúgbò tábà wá ń sọ̀rọ̀ wọn náà aláàjì ní lóòótọ́ yín máa ń kírun ṣùgbọ́n inú ẹ le kò yẹ kó jẹ́ bẹ́ẹ̀ o bí wọ́n sọ lójú ẹ wọ́n sọ lẹ́yìn ẹ ọ̀dẹranko òdájá òdì màálù ṣùgbọ́n ìwà ní ibẹ̀ lára èèyàn tó gbá àwọn èèyàn nu àwọn ọmọlúàbí nu ẹlòmíín sì ń bẹgbẹ lágbájá ẹranko ni ìwà ni o bó ṣe wá rí yìí àdírẹ́sì ló jẹ́ fún wa àmì ló jẹ́ fún yàn àpọ́nlé ló jẹ́ fún yàn láyé níjọ́ gbẹ̀ndàlì kìí àmọ̀ ìjì ni fún yàn bẹ́ẹ̀ yàn ọba tún sí láyé mọ́ àrọ́mọdọ́mọ yìí ó tún máa jẹ̀wà dáadé yàn ọlọ́run ọba ló sọ bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam òun ló sọ eléyìí fún wa o ẹ̀yin arúsàn ọlọ́run ó ń bẹ nínú àwọn olùmẹ̀sìn tí wọ́n tiẹ̀ ṣàkójọ ìtànpè níwà dáadáa wọ́n nínú àwọn nǹkan tá a lè kíyèsí tó yẹ ká ní lára tá a fi máa ń mọ̀ pé èèyàn níwọ̀ ọmọlúàbí àkọ́kọ́ nú ẹ̀ kéèyàn jẹ́ ẹni tí ó ní ẹni tó bá jẹ́ ẹni tó ní ìwà dáadáa yóò pọ̀ lọ́wọ́ ẹ̀ ìwà tí ò dáa yóò jìnnà sí i torí pé ìtìjú ìwà kan ni tí máa ń tìyàn lọ́gbọ̀ngbọ̀n láti ṣe dáadáa ń sì máa ń kóyàn níjanu láti ṣèwà àbàjẹ́ torí pé èèyàn ọmọ rò pé tán bá wá ká mi mọ́ bẹ́ẹ̀ kí ni màá máa sọ nǹkan pè ní tìjú nìyẹn ìgbà mi ń bẹ ẹ̀mí ẹ̀mí dọ̀tí ẹ̀mí afẹ́ ṣe ń tí ò da ṣùgbọ́n ìwà àtìjú téèyàn ni pé ẹ tí n bá wá ṣe báyìí tán bá ká mi mọ́ bẹ́ẹ̀ kí ni mo fẹ́ máa sọ ìtìjú ó dá yẹn padà ìgbà mi ń bẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ omumọ́tiẹ nígbà wa omumọ́tiẹ tọ́ wa ń tu tọ́ bá ba nínú ẹrù rẹ kí ma sọ èyí lásán gan sọ ah, eléyìí ọmọ pọ́n lè arákùnrin kan jọ kan ó jí wá wá wá wá wá wá ó ti lọ fi nígbà tó ni pé kí wọ́n má jáde nínú ilé wọ́n mọ̀ pé ó ti ó ti dọ́gbọ́n fi pamọ́ kẹ́yìn kan má jáde wọ́n wá yẹ gbogbo ara oníkálukú wò wọ́n yẹ gbogbo ara everybody wò ẹni tó wá ní nǹkan wá ní ẹ má yẹ ọ̀rẹ́ yìí wò ẹ yà wò òun trust ẹ̀ ẹ wò òun trust ẹ̀ kò lè wọ́n sá ní ẹja yàrá ẹ̀ náà wò ẹja yàrá gbogbo wọ́n yàrá ká ní ara àwọn ló wà tọ́ra ẹ̀hún yẹn dẹ̀ ń fọwọ́ ọ̀hún sọ̀yà pé kán má yàrá tó ń wò kán wá yẹ̀ wò kán rí lára òun irú ìtìjú wo bóò ní ìtìjú yẹn ó ṣe tó bóò làbùkù yẹn ó ṣe tó torí ìdí yẹn ó sì lọ mú ansẹ̀tì yẹn padà kọ̀ wá mọ bí ó ṣe ṣe ọ wá lọ sọ síbi eré abẹ ẹnìkan wá rí pé ṣé kìí ṣe ansẹ̀tì wọ́n wá rè náà ni ọ wá padà á fẹnu ara sọ wípé òun lòun sọkọ sọ fún ọ̀rẹ́ òun ó wá sọ fún èmi pé òun lòun dá kíní yẹn padà pé n tó ti òun láti fi dá padà ni pé ẹnìkan kò lè mọ̀ pé òun lòun mu ṣùgbọ́n òun rò wípé ọ̀rẹ́ òun sì ń fọwọ́ sọ̀yà pé ká mọ̀ ṣàṣà ara òun pé hmm, ẹni yìí ọkàn òun balẹ̀ sí wẹ̀ ara àṣọ òun lòun dẹ̀ mu ká wá sọ pé òun ò ti lọ fi pamọ́ ká wá tú ara òun ká wá bá ń bẹ̀ jẹ́mọ́ àbùkù wo ló tó bá wọn ìtìjú yẹn sì mú láti wá dá nǹkan yẹn padà nínú àwọn ìwọ ọmọlúwàbí kéèyàn onítìjú bẹ́ẹ̀ bá nítìjú àwọn obìnrin ò lè mọ wọṣọ rárá àdá tán wọ̀ yẹn bẹ́ẹ̀ bá ní tìjú pé àwọn èèyàn ń wò mí ọ wàá múra ó sì gbogbo gbáyà lẹ̀ ó sì gbogbo ọmú lẹ̀ ó sì gbogbo orí lẹ̀ ó sì gbogbo tán lẹ̀ ẹ̀sìn obìnrin míì tó bá fẹ́ gun ọ̀kadà bí ó ṣe la gbogbo aṣọ bọ́ ni táìtì tó wá wọ̀ gbogbo ẹ̀ báyìí lẹ́rìí ta àìnítìjú ni jàmá bẹ́ẹ̀ bá jẹ́ni tó nítìjú àwọn kankan ń bẹ bẹ́ẹ̀ mi bá fẹ́ ṣe é ìwà ìnítìjú ò ní jẹ́yìn ó ṣe ẹ̀yin arúsàn ọlọ́run ìwà ìtìjú kì í máa jẹ́yìn ó ṣe sí náà ẹni bọ́ bá nítìjú ò ní mọ̀ sí náà ṣe bó ti wulẹ̀ kó ma odidi ẹni tó wà nípò odidi gọ́vnọ̀ odidi president odidi àáfàá odidi lèmọ́ọ́mù ọwọ́ abọ́ra alẹ̀ ń hòhò níwájú aṣẹ́wó hòhò rẹ o sì gorí mímbàrí jọjímọ̀ ẹ̀yìn ẹ̀bẹ̀rù ọlọ́run ẹ̀bẹ̀rù ọlọ́run o hòhò rẹ níwájú aṣẹ́wó ẹ̀gbin obìnrin bẹ́ẹ̀ bá ní tìjú yóò kó yàn níjànú bóbìnrin bá ní tìjú ọwọ́ abọ́ òwò rẹ̀ lẹ̀ níwájú ọkùnrin tí èsè lẹ́tọ̀ rẹ̀ bọ́bá wa ń kọjá lọ́la wa múra olóborí ẹ̀ ń lọ mọ́sáàsì òun wá jókòó bí tán ti ń tayò pé èyí ti lọ àná òun gbéná bí ẹ̀mẹ́fà ló ń gbéná lé ní tìjú ò ní lè ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ní tìjú èèyàn ò ní odidi onílé ọlọ́nà ọkọ fẹ́ dé wọn wá ní okó sábẹ́ bẹ́ẹ̀dì tu odidi onílé ọlọ́nà ẹni tó wípé yàrá tóun nìkan sùn fẹ́ tó wá sábẹ́ bẹ́ẹ̀dì torí wípé ọkọ dé ọkọ tó kò tó ti wá dẹni yẹpẹrẹ tó bẹ́ẹ̀ bá ní tìjú pé àti gbọ́ kódà gbà mí ń bẹ ẹni tí ò wọ́ ti a sì mọ́ tira rẹ̀ mọ́ ọlọ́run kò ṣe sìnà pẹ̀lú ẹ̀ wọ́n wàá wò pé ah, ìwọ sílẹ̀ gbórúkọ tẹ́lẹ̀ bá bàjẹ́ kò nítumọ̀ ṣùgbórúkọ tiẹ̀ ò gbúdọ̀ bàjẹ́ aṣọ dúdú bá yí kò sẹ́ni tí ó mọ̀ ṣùgbọ́n aṣọ funfun bẹ́gbin díẹ̀ bá wà ń bẹ ògbó èèyàn rí ní kéèyàn jẹun tó fọkàn táyàn èyàn ò ní jàǹbá ẹ̀ torí pé tó o bá jàǹbá rẹ̀ tí ó mọ̀ ronú ọjọ́ kan tí ó kàn dictate ah ṣé bẹ́ẹ̀ lẹ́ẹ̀ ti ta ni ṣé bóun tún lè lẹ́yìn kí lọ́ọ́ fẹ́ máa sọ mọ́ into one thousand twenty naira tó o tọ́ ń pè wà torí ti yín fifteen naira kódà hundred naira ni mò ń rà bẹ̀ torí ti yín fifteen naira rántí ìjọ dá sí rí òtún tí ó padà mọ̀ ah ẹ sì ti ń ta fún mi fifteen naira láti ìjọ yìí twenty naira náà sì ń ta gbogbo bó ti wulẹ̀ kọ́ ga tó lẹ́mìí ẹ̀ ọ̀dẹ̀ ẹ̀yẹn rúsan ọlọ́run gbogbo ìwà burú láyé bẹ́yàn bá jẹ́ ní tó ní tìjú èyàn ò máa sá fún ìwà tìjú a máa tìyàn lọ́gbọ̀ngbọ̀n lọ síbi ìwà dáadáa ì máa jẹ́ kíwọ̀ èyàn ó dáa bákan náà kọ̀lí ìlàlẹ̀ ádà ẹni tó bá nínú ìwà dáadáa òun náà ni kéèyàn ó mọ̀ mọ́ fara ní ọmọlàkejì pàápín ìwà dáadáa ó ní kéèyàn máa ní lẹ́mìí pé mi ò ní kónira bọ́ ọmọlàkejì ìwọ lè kónira bá mi o ṣùgbọ́n mi ò ní kónira báyẹn mi ò ní kórìíra bọ́mọlàkejì nínú ọ̀rọ̀ mi ò ní kórìíra bọ́mọlàkejì nínú ìwà mi ò ní kórìíra bọ́mọlàkejì nínú ìṣe ntọ́ bá pa èmi àtọmọlàkejì pọ̀ mi ò ní jẹ́ ẹ̀tọ́ tiẹ̀ mọ́ tèmi nínú àwọn pàápín ìwà dáadáa ni o kóníkàlùkù wa nílẹ̀ mi bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹlòmíì ń bẹ ntójú ó pè ọ́ mọ́ra náà kó lè yàn ọ́ jẹ ni ntójú ó fà ọ́ mọ́ra kó lè lò ó ń jìbìtì náà ni ẹ̀yin ẹrú sin ọlọ́run ẹ ká jìnnà sáwọn nǹkan yìí kẹsìrọ̀lì islam ọ̀pọ̀lọpọ̀ àtúnṣe bọ́bá ti rí pé nǹkan kan kù díẹ̀ káàtó yóò ṣàtúnṣe bọ́bá rí páàrin àwọn èèyàn kan ògún kò ní tún dákun yóò ṣàtúnṣe láàrin wọn o sọdún kò lè sàn òótọ́ ni ó máa sọ kọ̀lílẹ̀ kẹlẹ́m ọ̀rọ̀ rẹ̀ ò ní pọ̀ bọ́rọ̀ bá ti pọ̀ ju irọ́ máa wà ń bẹ̀ èyí tó bá ti sọ nínú ọ̀rọ̀ àwọn yóò ní bó ṣe sọ yẹn náà ní òrì kì í so onísọkúsọ ẹlòmí ọ̀rọ̀ ló pọ̀ jù kò sí iṣẹ́ òtẹ̀lé ó lè sọ kó dùn ṣùgbọ́n kó ṣiṣẹ́ tọ̀ irọ́ kí iṣẹ́ téèyàn ń ṣe pọ̀ ju téèyàn ó máa sọ lọ bákan náà kọ̀lílà zalal àwọn ìwà pálapàla kéèyàn ó jìnnà sí nínú ìwà dáadáa ni bákan náà kọ̀lílà fudul kéèyàn ó má máa fi nǹkan ṣòfò kéèyàn ó má máa fi nǹkan ṣòfò nínú ìwà dáadáa ni ẹlòmíì yóò fowó ṣòfò nínú fífowó ṣòfò ní máa mu sìgá a máa ń sọ fún wa ẹni tí mu sìgá ń fowó ṣòfò ni kò sáǹfààní kankan tó fẹ́ rí bí sìgá ju pé ó fẹ́ fa èéfín sọ́pọ̀ lọ́lọ́ kò ju yún un lọ bẹ́ẹ̀ bá dẹ̀ fẹ́ fa èéfín sọ́pọ̀ lọ kò ní ìdíkẹ́ ọ̀sẹ̀ lọ fowó rà tán bá ti páàkì ọkọ̀ ibi sàlẹ́sà ọkọ̀ lọ gbé mú bẹ́ẹ̀ kò ní ìdí ọ̀sánwó kankan bọ́lọ́kọ̀ bá sì fẹ́ lọ sọ́dọ̀ ọlọ́kadà ní kó rèsì kìnìún èéfín tó bá jáde gbé mú sí kò ní bèèrè owó kankan lọ́wọ́ rẹ̀ ọ̀fà sọpọlọ yóò tẹ ọlọ́run èyí tó ọ̀sẹ̀ lọ ń fowó ra igi sìgá kan torí pé àǹfààní kan tó fẹ́ rí ń bẹ̀ kò ju pé ọ̀fẹ́ kó èéfín sọpọlọ rẹ náà lọ ìdí yẹn táwọn afáà fi sọ àwọn ẹ̀ṣẹ̀ tó ń bẹ níbi sìgá mímu yàtọ̀ sí pé ó jẹ́ haram ó tún jẹ́ ẹ̀ṣẹ̀ ìná àpà torí pé sísì téèyàn bá ná èèyàn àkáǹtì fún wájú ọlọ́run kóníkàlùkù ọlọ́dẹ mọ́lẹ̀ o sísì sísì ló kéré jù tó o bá ná láyé ó àkáǹtì fún wájú ọlọ́run gbogbo owó tó fi mu sìgá kí ló fẹ́ sọ wájú ọlọ́run àbí wọ́n tó wá ti à ń mugbó èyí tó fi mutí ọ́ àkáǹtì fún wájú ọlọ́run bọ́n bá ọ̀dá twenty naira fifty naira hundred naira two hundred naira alẹ́ mọ́sálásí ò ìfilẹ̀ o ṣùgbọ́n ìgò ọtí kan báyìí ìmí ìfẹ́ tó four hundred naira ìmí ìfẹ́ tó two hundred naira àbí jù bẹ́ẹ̀ lọ yóò rà yóò mú yóò tún rà fáwọn ọ̀rẹ́ rẹ̀ ọ́ àkáǹtì fún wájú ọlọ́run jọ́ bìjàlì kìámọ̀ gbogbo bó o bá ṣe náà nínú ìwà dáadáa oníkéyìn ó jìnnà sí ìná àpà kódà tó fi dórí ìmúra ẹlòmíà múra nítàpà nítàpà àwọn èèyàn ògbà àà ah, ah, eléyìí ò ti wá pọ̀ jù báyìí aṣọ tí ó sì wípé ó lè jẹ́ pé bó ṣe dúró yìí aṣọ lè máa wọ́lẹ̀ bọ̀ látẹ̀yìn bẹ́hùn nítàpà nínú ìmúra àpà òun náà ni wedding gown ìmúra àpà ni tẹ́gbẹ́jọ́ kan tó ti wọ́ yẹn kò tún wúlò mọ́ àpani àpaniyẹn kò sí aṣọ kankan tó wúlò téèyàn ò tún gbúdọ̀ lè wọ̀ láwọn ọjọ́ mi bọ́ọ̀ bá ti ra aṣọ kan tó tún lè wọ̀ mọ́ iyekíye tó rí ọ̀rà kódà kówó rẹ̀ kó mọ̀ wọ́n àpaniyẹn wọ́n wá ń ra aṣọ olówó iyebíye àkọ́kọ́ náà kọ̀kọ́kọ́ bo òwò ara rẹ̀ ẹlòmíì níbi tí wọ́n ti ń ṣe wẹ́ẹ̀dì ibi tó ọmọ bàbọ́ lẹ̀ torí pa aṣọ yẹn òkú lẹ̀ bo gbogbo gbáàyà gan owó ribiribiri ni ó sì tún ra aṣọ yẹn lẹ́yìn ìyẹn lẹ́yìn ọjọ́ òun kò tún lè wọṣọ mọ́ kí láwọn aláǹfààní owó tẹ́ fi ṣòfò aṣọ téèyàn bá lè rà tí ò tún wúlò mọ́ béèyàn bá faṣọ ṣe nǹkan nígbà mìíràn tún lè wọ̀ ṣùgbọ́n aṣọ tó fi ṣe béèyàn bá ṣèyàwó béèyàn bá dáṣọ èèyàn tún lè wọṣọ níjọ́ mi àbẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n aṣọ tó wedding gown tẹ́ ẹ rán tí ò tún wúlò mọ́ tó lè wọ̀ mọ́ lẹ́lẹ́ iná pàniyàn ló fi jẹ́ pé àwọn mùsùlùmí báwa ṣe ń ṣe nǹkan tiwa pẹ̀lú òfin tòfin tòfin ni kì í ṣe pé ẹ tẹ̀ ń pa àwọn alágbájá àwọn náà ń ṣe kí ló wá kà wá pẹ̀lú tiwọn ṣébìkan làjọ ń lọ ni ẹlòmíà ni ẹbẹ̀ ní káyọ̀dé ká jókòó sí àwọn kan ti lọ wọ́n ti lọ ẹ kàn máa lọ nígbà tó náà wọ̀ papọ̀ ẹni tó náà èèyàn àti ẹ bá papọ̀ lèèyàn máa sọ pọ́ ṣáájú èèyàn ìwọ ń lọ àlìjẹ́nà ẹnìkan lọ ná ọwọ́ alẹ́ ẹni tí ń lọ ná ti lọ ìníyí papọ̀ tẹ́lẹ̀ ẹjọ́ máa lọ ń tiẹ̀ ẹni wò papọ̀ ló fi jẹ́ pé àyè ṣe é pé torí pa ara àwọn èèyàn kan wọ́n ń ṣe nǹkan kan kí lọ́lọ́run wí kí lànà bí wí ó lẹ̀sìn lọ́dọ̀ tiwa o ẹrú san ọlọ́run nínú ìwà dáadáa ni kéèyàn ó so ẹbí pọ̀ kéèyàn ó jẹ́ onísùúrù kéèyàn ó jẹ́ oníwà pẹ̀lẹ́ kéèyàn jẹ́ ẹni tí ó mọ dúpẹ́ fọlọ́hún lórí tọ́lọ́hún ṣe fún yàn kéèyàn sì jẹ́ ẹni tí ó mọ moore máa fẹ̀mí ìmoore hàn sẹ́yìn tó bá ṣe dáadáa sí ọ nínú ìwà ọmọlúwàbí ni o ẹlòmíì òní pé ah, ẹ kò ní ìdí kí n dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ó ń gan ò ní ìdí ẹ̀ ó lè má ní ìdí ẹ̀ ṣùgbọ́n fẹ̀mí ìmoore hàn anabiwa Muhammad sallallahu alayhi wa sallam bọ́ọ̀ bá ṣe dáadáa kan fún anabi mẹ́wàá là anabi ó fi fún ọ padà kódà ànábì ò ní ò ní fọ́ lára ànábì ó ṣe padà yóò ṣe dáadáa ànábì ní tó wa ní tó lè fi sán sọ pé ìtumọ̀ nínú ìwà dáadáa ni ó o ó ṣe lóore lẹ́yìn ìgbà tó bá fi bu ọtán kò tiẹ̀ tún ní wọn eléyìí kò sí nínú ìwà ìwà dáadáa nínú ìwà dáadáa ẹ̀yìn ẹrú san ó jẹ́ tí ó sí bá ṣe fún yàn ó sóore bá ṣe fún yàn nínú ìwà dáadáa ni nínú ìwà dáadáa ẹ̀yin ẹrú san ọlọ́run kéèyàn ó jẹ́ ẹni tí ó mọ nítẹ̀mọ́ra ẹni tí ò bá ti lè nítẹ̀mọ́ra kò lè kó èèyàn jọ ọkùnrin tí ò nítẹ̀mọ́ra kò lè darí inú ilé bàbá tí ò nítẹ̀mọ́ra kò lè rí ọmọ tọ́ olùkọ́ tí ò nítẹ̀mọ́ra kò lè kọ́ máa kẹ́kọ̀ọ́ àáfàá tí ò nítẹ̀mọ́ra kò lè lọ́mọ kéwú ìnítẹ̀mọ́ra nínú ìwà dáadáa ni kódà bòmí àwọn Yorùbá ó sì yẹ kó bínú àwọn èèyàn ni wọ́n mọ̀ sọ pé ó sì yẹ kó bínú wọ́n ní bóòló ṣe wáá ṣe wọ́n ní kàn mọ̀ bínú ṣùgbọ́n ó sì yẹ kó bínú ẹ̀yẹ rúṣan ọlọ́run nínú wà dáadáa ni o àfihàn kéèyàn ó ni tí yóò láyọ̀ ọkàn èèyàn ò pẹ̀lú tọ́lọ́run bá ṣe fún yàn ẹ̀rẹ́ lomi bó ti wulẹ̀ kọ́lọ́run sóore tó pọ̀ fún tó tọ́ba ti nàgà àwọn tẹ́ lomi yóò ní ẹ̀ kíni kíṣìn lélẹ́yìí lẹ́gbẹ̀ẹ́ àwọn ilé gidi mo lọ sí Àbújá last week mo rí àwọn mansion àwọn ilé kíṣìn lélẹ́yìí èyí tí wọ́n ń pè ń kí sí wọn ẹlòmíì ń bẹ lọ́hùn tó ń bá tiẹ̀ tó ń mọ̀ ní nǹkan kan mọ́ irú eléyìí tọ́lọ́ ń ṣe fún wọ̀nyí kọ́lọ́ ń ṣe fún un ni wọ́n sì ń sọ wípé kí sìn lásán lásán ni bó ló ṣe wá fẹ́ ò nítẹ́lọ́rùn pẹ̀lú tọ́lọ́ wọn bá ṣe fún ọ tẹ́yìn bá ti nítẹ́lọ́rùn jama èèyàn ti dọ̀gá gbogbo ayé kọ́dà bó ṣe gàrí ló ń mu tó bá ti nítẹ́lọ́rùn tó ní ayọ̀ ọkàn lórí ti ọlọ́run ọba tó ṣe fún ọ kò sẹ́ni tí ọlọ́run ò ṣe fún ọ ọlọ́run ọba má ba òrè wa jẹ́ san ọlọ́run nínú àwọn ìwà ọmọlúàbí ìwà dáadáa kéèyàn má jẹ́ ẹni tí ó mọ ṣépè ẹni tẹ́ ẹ bá rí tí mo ń ṣépè yìí jù kì í ṣèyàn dáadáa anabi sallallahu alayhi wa sallam wọn lànàbì kì í ṣe ẹni tí mo ń ṣépè kódà anabi jẹ́ kó yíwa kódà bá ń ṣépè fún yàn ṣé ẹ rí pè èpè kì í lọ lásán yọ̀ọ̀ṣẹ́ o anabi ní bọ́ bá ṣépè yọ lọ sánmà tó bá lọ sánmà ń ó tilẹ̀kùn mọ́ yọ wálẹ̀ yọ lọ ọlẹ̀ wọ́n tilẹ̀kùn lẹ̀ mọ́ yọ lọ ọ̀tún wọ́n ti mọ́ yọ lọ òsì wọ́n tilẹ̀kùn mọ́ èpè wọn wàá lọ ọ̀dọ̀ ẹni tó ṣẹ̀ sí tó bá jẹ́ pé ní èpè ni tí ẹ bá ti ṣe ẹni èpè yọ padà sọ́dọ̀ ẹ èpè lọ lásán so ìdí tó fi jẹ́ pé nínú wàre èyàn ò gbúdọ̀ jẹ́ ẹni tí ó máa ṣépè bákan náà èyàn ò gbúdọ̀ jẹ́ ẹni tí ó máa búyàn abúyàn yóò tún fi wé nǹkan bí ìgbà tó ṣe pé òun ló dáa èyàn ò gbúdọ̀ jẹ́ ẹ lófòófó kì í ṣe wà dáadáa nínú ìwà dáadáa ni kéèyàn má jẹ́ ni tí ó máa sọ̀rọ̀ ọmọlàkejì lẹ́yìn nínú ìwà dáadáa kéèyàn má jẹ́ ni tí ó máa kánjú àjúùl ìmọ̀ kánjú kánjú kánjú kánjú kì í ṣe wà dáadáa kéèyàn jẹ́ ni tí ó ṣe gbogbo nǹkan pẹ̀lẹ́pẹ̀lẹ́ àìmọye nǹkan míì tí ó bá dáa tó ṣe pé kánjú kánjú kánjú kánjú òun lèèyàn fi ba irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ jẹ́ kéèyàn má jẹ́ ni tí ó jẹ́ ahọ́n kéèyàn má jẹ́ ni tí ó jẹ́ oníkeeta kéèyàn sì jẹ́ ẹni tí ó mọ tújú ká ní gbogbo ìgbà ẹlòmíín bẹ bẹ bá ti rí lọ́ọ̀kan ojú ní òfin sọ fún ọ pé má sùn mọ́ mi ọlọ́ọ̀dọ́ rẹ̀ mọ́ ni pé ah mo ṣe rojú un ojú yẹn ò pè mí ẹlòmíín tó bá fẹ́ kọ́mọ́ tó fẹ́ rárìn fún ẹ̀hẹ́n bí ṣe ń ṣe òun náà ìwọ náà mi ì sọ nǹkan kan mọ́ ó sì lè jẹ́ pé ọ fún un ní nǹkan ni o yóò rò pé ọ fẹ́ wá tọrọ nǹkan lọ́wọ́ gbẹ hẹ́hẹ́ kí ló dé hẹ́hẹ́ kí ló ń ṣẹlẹ̀ hẹ́hẹ́ ìwọ náà ọba yà sọ sẹ́yìn nínú ìwà dáadáa ni bá

ká mú ìwà dáadáa ká mú lọ́kùnkúndùn bá a ṣe ń kírun tá à ń gbààwẹ̀ ọ̀ṣọ́ rẹ̀ adé gbogbo ẹ̀ òun náà níwà dáadáa lànà sallallahu alaihi wasallam sọ pé tó bá di ọwọ́ kẹyìn ayé ibi tọrọ kọwọ́ ọmọ já sí láyé ń bì náà ní ká ti máa sọ pé lágbájá ọmọ náà ni ọlọ́run ó sì lórí bẹ́ẹ̀ náà lágbájá àwọn ẹni renu àwọn èèyàn dáadáa nu ọlọ́run ó bó sì máa kọ́ lẹ̀ bẹ́ẹ̀ ẹ kẹ́ni kọ̀ọ̀kan wa ká tún ìwọ́wọ́ wa ṣe o bọ́bá ti wá wulẹ̀ kó ṣe tó àwọn èèyàn rí ọ o wọ́lá àwọn èèyàn rí ọ àwọn èèyàn mọ̀ ó rí ẹlòmíì tẹ́ẹ̀jọ gbé yóò máa sọ nípa rẹ ìwọ gan yóò ṣe ọ lè mọ̀ pé àbó ló ṣe mọ̀ ọ́ délédélé báyìí yóò sọ wà rẹ yóò sọ ṣe sí rẹ yóò sọ ya àwọn èèyàn tán dìde látara rẹ yóò sọ àwọn tó sorí ibú látọwọ́ bí wọn ò lè sọ lójú ẹ̀jẹ̀ mọ́ bọ́bá lọ tán wọ́n sọ látara àdé eléyìí ìwà rẹ ẹ̀ láyé ìwà ajànfààní ẹnu sáré bẹ́ẹ̀ yọ̀bá tún wá sí láyé mọ́ ọmọ rẹ ìyàwó rẹ gbogbo ẹbí rẹ wọn ò tún jàǹfààní iṣẹ́ rẹ rẹ àwọn ènìyàn ni ọmọ lágbájá ni ni ọkọ ìyàwó lágbájá ni ni ẹ̀gbọ́n lágbájá ara rẹ̀ mọ́ ọ lọ́dọ̀ àwọn èèyàn kọ́ ọmọ bàtún kó bọ́ orí tiẹ̀ bá. yọ̀nùgbà ah, ṣé orúkọ tó dá yẹn ṣé kìí ṣe ti lágbájá àánú ah, ọkọ papọ̀ ni ọpapọ̀ ni ni bẹ́ẹ̀ sì ni òun náà ni ṣùgbọ́n kò tó bẹ́ẹ̀ àwọn orúkọ kan bẹ lórílẹ̀‐èdè yìí téèyàn ò gbúdọ̀ rẹ̀ sóko èèyàn tọ́ba ni ṣé ti lágbájá àárá ah, o kìí ṣe sì ni subhanallah orúkọ míì sì ń bẹ tí wọ́n máa sọ ti lágbájá ni kódà kìí ṣe ti lágbájá nǹkan nǹkan pè ní wà dáadáa nìyẹn yẹn rúsan ọlọ́run ọlọ́run kó méjèèjì papọ̀ ní alẹ́dínà amanu wà ámìlú sọ̀lẹ̀hàt abá ti gbàgbọ́ à ń kírun à ń gbàwẹ̀ à ń yọ zaka à ń lọ hajj ìwáre ó gbúdọ̀ kún o kọ́kọ́rọ́ àlìjẹ́nà méjèèjì ń òní kọ́kọ́rọ́ àlìjẹ́nà abẹ́lẹ́wọ̀n bá nu tóbi rẹ̀ kí ọlọ́run kí ó máṣe ìgbà lẹ́sìn lọ́wọ́ wa kó fún wa níwà dáadáa kó sì fi rọ̀ wá lọ́rùn ọlá àti tóbi ọlọ́run pẹ̀lú ògo ọlọ́run tí a bá kírun tán Ah, ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà wa tí a jọ ń kírun bí yìí tí wọ́n sì kó ah, ipa tó pọ̀ nínú mọ́sálásí nínú àwọn kọmití ìyàwó wọn jáde láyé lánàá pẹ̀lú ògo ọlọ́run nínú súnà oore ń bẹ níbi báwọn èèyàn bá ṣe pọ̀ tí wọ́n kírun sí òkú mùsùlùmí lára láfi wá pé nínú àwọn àǹfààní tá a lè fún òun náà ní káwọ́ bá a ṣe pọ̀ yìí ká kírun sí lára so kọ́lọ́wọ́n bá kí ọlá tóbi rẹ̀ kí ọmọ ṣẹ̀fà àgbàlẹ́rú kó bá wa foríjì tí a bá kírun tán ké tá a bá ti kírun tán a kírun sí arábìnrin náà lára kí wọ́n tó lọ gbé lọ sí tẹ́ abẹ́lẹ́wọ̀n bá ní tóbi rẹ̀ kí ó bá wa foríjì o ọlọ́wọ́n bá kí ó bá wa yọ́nú sí gbogbo àwa tí a kù náà ọlọ́wọ́n bá kó ṣe kù látàrí dáadáa ni wípé lẹ́ni oníkálukú